àfíò. to tó dọ́wọ́ ẹ̀wọ̀n kí wà á bọ̀. epo láti gbogbo aráàlú forí balẹ̀ fún. wàhálà ti wà o. níbo lọ lọ lánàá because I was in your house and you were not at home. yàrá ẹ̀. wọ́ọ̀rọ̀ ẹ̀lẹ́dẹ́ náà jà ẹrù fẹ́ ẹrù ẹrù fẹ́ ẹrù fẹ́. ọ̀rá ṣó ṣetán àti gbalẹ̀ padà. wà ló ń wo kàwé. ẹyẹ ohun tó ń wo kù bá jáse kú tó ń tó gbóró ah! kò sí àríjẹ nídìí màdàrú ni wọ́n bọ́ ṣe wà yẹn. wọ́n kó dákẹ́ ẹnu ẹ̀ èwo ni gbogbo simultaneous equation tó tó ń béèrè. wọ́n ní mo gbọ́kàn lé ìwọ lànà mi kẹ́kẹ́ fún tí mo ní ìlànà mi tó bá jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ nǹkan bá lówó nínú yín ayé tó ń bàjẹ́ nù. princess. Eh, eh, princess eh. ok mo ti gbọ́ mo ti gbọ́. tọ́ba kú tọ́ba bí mi ni. àṣọ. owó ara mi fún àti ẹ̀dọ̀ mi bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ah! lẹ́gẹ̀sì. ìgbẹ́ ò lè mú ṣùgbọ́n tó bá ti àti rọ. jẹ́ kó ti rọ. akùnrin láti mi ti ń da gbogbo ilé láàbù èmi iná gorí ilé fẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí mo nílé ìmọ̀lẹ́rù yóò sà. gbogbo àwọn irinṣẹ́ táwọn gáìsì ń lò kì í ṣeré rárá o. wọ́n fà fún ẹ̀yà.